أمته من يتدين بهذا الدين وممن آمن برسول الله صلى الله عليه وآله وسلم بعد إنزال الكتاب عليه نحمده سبحانه وتعالى ونمجده كما مجد نفسه ونسأله مزيدا من الهداية والتوفيق ونسأله سبحانه وتعالى يوفقنا ليبقى في أداء فلسطين الله الله في شأنه òfúwani òṣèwani gbọmọkọtì àlèyé nínú àwọn èèyàn tó jẹ́ pé gbà dá àwọn kan kàmọkànlá gbọmọkọtì ọjọ́ àlù kọbàdà lọhù tó ọbẹ ọlọ́run kó àwọn èèyàn kankan fọkànlá hàdà ní àlè jẹnà àwọn tẹ́ẹ̀rí náà jẹnà mọ́wọ́ fún mọ̀tò ọ̀bẹ lẹ́yìn náà kọ́ ọ̀mí kọ́ ní àlè إلا غيره وقد يقول قائل èèyàn lè sọ pé àwọn tó bù pé wọ́n wọ̀nà yìí kí ló tọ́ka sí ó sí ìjọba máa láì àwọn nípa náà ni pé náà náà wọ́n wọ̀ wọ́n lè wọ́n ní ọ̀rọ̀ dẹ̀lí ìlú náà yà kàmáàlì ẹ̀yìn ìdí wọ́n ṣe kìí ó tọ́ka sí mímọ̀ ọlọ́run ọba tó sáré gbogbo nǹkan mímọ̀ ọ̀rọ̀ tó lè kọ́dà. àwọn eléyìí iná náà ń wọ̀ kàmá sábà pọ̀ ẹ̀yìn ọ̀hún sọ̀kánà ọ̀tá. sóra tí a fẹ́ ká sóra tó tọ́ka sí òwe ńlá ọlọ́run ọba pa fún wa fi mọ́ṣáláṣá yìí nínú tíra rẹ̀ sóra tó ń mọ̀ yìí tó ń mọ̀ ń سورة مانعة هذا مرقتي أو أفهم في سورة الملك السورة الشافية وهي سورة الملك كما سيأتي إن شاء الله بيان ذلك سورة المانعة المانعة من عذاب الله سورة جتين الجير يا الله في القبر في يوم القيامة وتلك السورة إيه؟ سورة الشافية كما جاء في الحديث أخرجه أهل السنن وأحمد قبل شو أنه سنن يعني أبو داود الترمذي النسائي وابن ماجه ورواه شيخه أحمد بن حنبل في المصنف منه حديث أبو هريرة رضي الله عنه سورة إيه؟ سورة آه كان من أحب السور إلى رسول الله صلى الله عليه وسلم نعم سورة ربي فرعون سورة yìí òwe tó wá wà bẹ́ẹ̀ ni pé àwọn olùmọ̀ ní ó ní àlàpọ̀ láàrin wa àti sọ́rọ̀ tó tàhírí ọlọ́run bá pa òwe nínú sọ́rọ̀ tó tàhírí wọ́n ni dọ́rọ̀bà lọ́rùn mọ́tàlá ilẹ̀ bí na àmà na mọ́rọ̀ àtàlọ́ nọ́ọ̀hìn wọ́n الذين كفروا وأتوا وامرأة لوط كانتا تحت عبديه من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà gbọ́rọ̀ ọlọ́run ọba yìí kódà tí èèyàn bá ń bá yàn náà sọ̀rọ̀ oníkẹ́ kòwé fún òbíjáde kápá ọ̀là áhàdùhùn àrínú àwọn sálàfọ́ tó sọ pé ìdàbọ̀rọ̀ bá mo ti wá fọ́nú fọ́ra débẹ̀ wọ́n sàlàyé wọ́n tún pálọ̀ ìtùsùn yé mi náà يقول أن سورة البقرة إن الله لا يستحي أن يضرب مثلا إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا وأما الذين آمنوا فيعلمون فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم أنه الحق من ربهم أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون هذا أراد الله بهذا مثلا يريد به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين إن الله لا يستحي أن يبرئ من كذلك tí ọba fẹ́ pọ̀ òwe ó máa ń dùn mọ́yàn ní kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ọgbọ̀ rí àwọn ọlọ́run ní nílẹ̀ ìṣẹ̀tìmọ̀ nínú ọgbọ́n oníkásọ̀ntẹ́ ti gbọ́ ní tòsí yìí ibi kò gbọ́ yìí àbúrò nígbọ̀ yìí ṣẹ́kù kan náà ni ó yẹ gbọ́ yìí al-iman kí ni onígbàgbọ́ inna allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha tó wá jẹ́ pé ń táwọn ọlọ́run fẹ́ fi pòwe ó wá dàbí ẹ̀fọn ma ba'udatan fama fawqaha àwọn àfáàní alfawqu bí máa na dùnà wọ́n máa ń sọ pé fawqu tí wọ́n òkè ẹ̀fẹ́ kan à nígbà míì àápòwé nígbà fẹ́ sọ yìí ju ọ̀rọ̀ ẹ̀fọn lọ o àdíkàtì ẹ̀ ló ń tí ò tó ẹ̀fọn tó ojú méjì náà láti rí tù gẹ́gẹ́ bá wọn pàṣẹ lóun ṣe tó ayà yìí. fáàmà lè rí na àmà mọ́ gbogbo bàtà bá sọ torí pé àwọn kan ti nígbàgbọ́ tẹ́lẹ̀ fẹ̀yàkùnú na máa da ara ọ̀dà lọ fẹ̀yàlámú na anáwó ìhàkùnmí rọ̀bì yìí tí àwọn ní asùlù kan asùlù náà ni wípé ọlọ́run wa a ọmọ rí bẹ́ẹ̀ ọlọ́run sọ náà nù sọ́rọ̀ sọ àlè mọ̀rọ̀ هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب هن الكتاب وأمكم لشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله ولا يعلم تأويله إلا الله الله هو الذي أنزل عليك الكتاب منه آيات muhkamat àwọn la sọ kùránì kalẹ̀ fún mi yóò àhẹ́yà fún muhkamat ní bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí ẹni tí wọ́n kà fún tòun ẹgbẹ́ yìí wà ó kọ̀rọ̀ mutashabiha àwọn míì wà tí wọ́n dàbí pé sọ̀rọ̀ ẹ̀jì jọra rẹ̀ ẹlòmíì ò lè tu lọ báyìí ẹlòmíì ò lè tu lọ lómi. fàámà fi qulubihim zẹ́yìn jọ tẹwàá àwọn tó jẹ́ pé lọ́kàn tiwọn kí ló dé tọ́lọ́wọ́ fi máa ń sábà sọ̀rọ̀ alladhina fi qulubihim zayg az-zayg fi qalbi àìsàn ńlá ni ọlọ́run lọ fẹ́ ọlọ́run sọ tí n tó tó lè náà ọlọ́run sọ Suratul Baqara ọlọ́run ní tí qulubihim maradun zadahum Allah. tí qulubihim maradun zadahum Allah àrọ́kọ́ فلهم عذاب أليم بما كانوا يكذبون. رواية من قبل في قلوبهم مرض فزادهم الله مرضا ọlọ́run ní pé lọ́kàn wọn àìsàn bẹ́ẹ̀ ìdí ẹmọ táwọn afọ àpò àìsàn yìí wọn ni haza al-marad imma an yakuna maradu zina aw maradu shak maradu zina zina ò kú lọ́kàn wọ́n ń ṣe ìmọ̀ wọ́n ń tẹ̀sùn ṣùgbọ́n gbogbo bíi tí ó bá jọ pé torí pé nínú tó lè sọ̀yàn láyé lẹ́yìn ṣọ́rọ́ ibù òfin tó tó zìnà bí ẹ bá jọ rẹ ọlọ́run lánàá tó bá ṣe zìnà yóò dọ̀tá rẹ ní ìsinmi anábì ní sallallahu alaihi wasallam láyé zìzáni ẹ̀yìn ẹ̀yẹ ti wọ́wọ́ mọ́ láyé láyé ẹnì kẹ́kẹ́ wọn onígbàgbọ́ tẹ́lẹ̀ ẹ̀yìn ẹ̀yẹ sì nígbà tí ń ṣe zìnà wọ́wọ́ mọ́ pé قال ابن عمر ينزع عنه الإيمان مو يجي إيمان ọ̀rọ̀ yìí lágbára lórí àwọn àwárí jìlẹ̀ wípé òun ni wọ́n fi gbọ́ yípe gbogbo ẹlú àjẹsì náà kìí rí yá láyé ní zani hìnà yẹsìn wọ́wọ́ mọ́mìn wà láyé sẹ́lẹ̀kù sáré kò hìnà yẹsẹ̀rẹ́kù wọ́wọ́ mọ́mìn ẹnì kẹ́kọ̀ọ́ sì ní mú nǹkan ní nǹkan nígbà tí ń dọ́gbọ́n mu ó wá ìjọ iman kò lára nítorí ẹ̀ṣẹ̀ wọn fi iman ẹ̀ wọ́n àfa ni طريق النبي صلى الله عليه وسلم نبينا لطريق من شهد لا إله إلا الله مخلصا وإذنا وإذ ربا دخل الجنة أبو ذر أفلا يعني أبشر بينا وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق So, Allah mabani, al-unfi kulubihim maradun, wa ni'ay talakamu, ma'adha al-marad? إما من مرض الزنا أو مرض الشق دوت البلاد نوع كل دي طول هو قوي لان كم دي جي تكوبه سيرتي إني وجدت زنا كوبا وين فقول دوا كون غرض سورة الملك زنا وبالشق جه شق با إن طول هو في فايو فانا سورة الملك ويا كريبا ويا كينيا كان كريبا إما إني الله لا لا kò sí bí èèyàn kankan ṣe lò lákàyè gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wà ní àwọn mọ̀dìmọ̀ náà ti sọ̀rọ̀ tó múlẹ̀ bẹ́ẹ̀ni kankan ṣe jẹ́ pé ah, òun lò lákàyè rẹ̀ ó tún wá jẹ́ kéèké rí kò sí ẹ̀mẹ́gbà yìí pé nínú sọ̀rọ̀ tó múlẹ̀ kí bá sọ pé ọkọ̀ ló láwùkọ́ náà náà sì máa wà ọ̀nà àkíní. ètò ó sọ ní ẹgbẹ́ wàláhì au na kilu abalakai wa makunna min afalisai ó túmọ̀ sí pé aya yìí ó tó tó aya mọ́dàkọ́lá suratu al-insan hal ata ala al-insan إنا خلقنا الإنسان سميعا بصيرا وجعلناه سميعا إنا هديناه إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا لا jọ tá a ti dá ẹ̀mí rẹ̀ láti ṣe ní kọ́bílà tó ìṣẹ̀gìlà ẹ̀ ẹ̀mí ìrẹsẹ̀ ìkànnì ìmà ṣáàkìrọ̀ ẹ̀mí yìí ìjọba ti dá kọ́ọ́bílẹ̀ fún ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó lè sì ṣe é sì gbà. òun làwọn afá kan sọ pé aya ìwà lẹ́yìn rí pé kullu ibadati shukr gbogbo tí ń jẹ́ ìjọsìn ṣòkòrò náà ni. wọ́n sì mọ̀ sọ pé ó yá mú kankan wá nínú ìjọsìn tọ́lọ́ wọn bá fẹ́ràn tó ní ká máa ṣe kí ìsìnkú torí kó fẹ́ ká ṣe ṣòkòrò náà ni àwọn òbí wa ṣòkòrò náà ni. yàrá yóò ti wá dààmú tó báyìí tó wà ní ìmọ̀ kásàfàlà tó fánà ní ṣíkùrù náà ní sọ́lọ́lá àìsọ́lá ìyẹn tó wá jíyà fún yín lórí tó bá wà ní ìjọ kan tó tiẹ̀ ní àà ọlọ́run sọ́lẹ̀ ààrẹ sọ́lọ́lá àìsọ́lá gbogbo ìjọ sọ̀bá wọ́ta ẹ̀rí nǹkan ìjọ sọ ṣíkùrù nípa sọ́bùrù wa ń kọ́ òun là á fi rí ṣíkùrù sí ebi kọ́ àlè mọ́ wà nínú ìnira so àrọ́ ìbú kéèyàn ní dáwùt ní ti máa ń fà ní wípé dáwùt ti máa ń fà pé lẹ́yìn gbọ́dọ̀ ti kò sí ẹnì kankan ní ẹ̀bá ṣe mẹ́sìn ó wà nínú mọ̀ ẹ̀sìn ọlọ́run ọba àtànábì rẹ̀ òfin lágbàgbé àdìmọ́nù ṣáfihàn sọ wípé ilmu tib sulfu majá abihi muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ àmọ̀ ètò ìlera ó ní one third tánàbí mu sallallahu alaihi wasallam one third ó ní wàkọ̀ dùgbọ̀ lẹ́bàánà àlẹ́yìn ṣáfihàn sọ wàkọ̀ dùgbọ̀ lẹ́bàánà àlẹ́yìn hadal kitab fún ìsìn jì tó sì pé wọ́n ti jí mọ́ alọ́wọ́ ní ìsìn èyí sọ̀rọ̀ gbà táwọn ibùn sí iná dé gan wọ́n ti jí sáájú gbàǹgbà sáájú sáájú alimohin ẹ jẹ́ ká wo ọpọlọ wa ẹ jẹ́ ti dá ọmọ skeletal system wọ́n ní oríṣiríṣi sísẹ́mù ẹ̀yọ kọ̀ọ̀kan yẹn wọ́n ní specialist oríṣiríṣi fún kọ̀ọ̀kan tí ń sọ́dí ẹ̀ tí kan bá tún sọ́dí ẹ̀ tó yóò tún ní òun ní specialist fún ojú gbà nígbà tó jẹ́ specialist ojú kódà tó bá tó yá ó tún lẹ́nu kọ́ ló ṣe specialist fi ojú ráì ẹ̀ padà ní ìmọ̀ mọ́ ọ̀ àmọ́ fatabarakallahu ahsanul khaliqin bó wà lẹ́nu tó wá dá nǹkan yẹn sílẹ̀ so ìtumọ̀ rẹ̀ ni pé bí ìkan nínú àwọn àfáwà wọ́n ní mo tẹ̀lé wọn lọ bìtánjọ́ kan dókítà wọn ń ṣe àyẹ̀wò fún wọn wọ́n ní ah, àwọn táwọn jẹ́ dókítà pé tó mùsùlùmí rẹ̀ nínú àwọn tá a jẹ́ dókítà rẹ̀ ká gbọ́ lọ́wọ́ bá gbóyè tí nǹkan kan bá ṣe èèyàn ẹjá mú ojú lápẹ̀rẹ̀ tó bá ṣe èèyàn lójú wọ́n bá fẹ́ kùn sí ọlọ́run ló mọ iye owó tó mọ̀ dàpọ̀ wọ́n máa kùn sí tán bàìbàì nínú ọ̀hún wọ́n tún ṣe tán ah, ojú àwọn olè ní ojú ìwà láì ó lọ connect mọ́ kìíní kàńkàńkà so àwọn ó ṣe eh, geometry kìíní kan ara geometry tó wà láì geometry láti gbé jáde tán bá wá gbé jáde tán tán ti gbogbo ẹ̀ tán lé ní ẹ̀sán kìíní kan million ẹ bá wá san pàṣẹ àkò ríran dáadáa náà ní ayé ìbáwọn lè ṣe ń tàn lọ́hàpọ̀ ẹni tó wá dá síbẹ̀ bóyá ní oṣù wá kò wá dá kọ́pì kan o kò wá dá hundred copies ó wá dá billions of copies gbogbo ẹni tó wà láyé ní ìsìn nine billion náà ló fún ọ lójú subhanallah ọlọ́run tó wá sọ pé nínú kọ́pì tóun tó wá dá tóun láwọn kan tóun ṣe subhanahu wa ta'ala ọlọ́run ẹni àwọn kan ń bẹ̀ àwọn ọlọ́run ọba la yọ ìmọ́lẹ̀ fún ọ̀bẹ wọn ò ní èrè tó yẹ fún ọ̀bẹ bẹ́ẹ̀. ختم الله على قلوبهم وعلى أمرهم وعلى أبصارهم Ọlọ́run ni àwọn èèyàn ọ gbogbo tó jùmọ̀ rí pátákọ́ lójú tí wọ́n rí ní kúkúrú kò sí déyìn oṣù orú ìjìnlẹ̀ tí wà jẹ́ ṣáàkùn fìlà ọlọ́run sọ́nù sọ́rọ̀ ماذا قال ألم يأتكم نبأ نعم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات وردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به قالت لهم قالت رسلهم ألم يأتكم نبأ الذين من قبلكم ṣé ìròyìn àwọn kankan wà bá yìí ọlọ́run sọ fún àlàbí kò sọ fún ọmọ ìlú ìwà ààrùn wọ̀sàmú lọ́wọ́ lè ní àgbà àwọn tó wá ní kọ́mù náà àmọ́ tó ṣe àwọn kọ́mù náà wà á gbogbo àwọn táwọn sọ ìyá oríṣiríṣi ọlọ́run fi jẹ́ nìkan kan àwọn míì atẹ́gùn lọ́lọ́run fi pa wọn rẹ̀ wọ́n sọ́nà sọ́rọ̀ tó Ahqaf àwọn míì àádìyà lọ́lọ́run fi pa wọn rẹ̀ oríṣiríṣi ọlọ́run ló ya oríṣiríṣi wà á dín wọn sàmúdà wal ladhina min ba'dihim la ya'lamuhum illallah ja'atuhum rusuluhum faraddu aydiyahum fi afwahihim gbogbo táwọn anábì ọlọ́run bá sọ fún wọn ní fi wọ́n ti yẹ̀yẹ́ pé ẹ̀sìn wọn lórí gbẹ̀ ní mọ́nì jù òǹtìǹtì wa iná làfi ṣáṣe mímọ́ tẹ̀lé ìlànà ilé ìmọ̀rí. ẹ kì í ṣe pé àgbàgbọ́ o àmọ́ kó jẹ́ wọ̀ à ìnígbà àbí ẹ nítorí nǹkan ní gẹ́gẹ́ bọ́n ṣe fún ṣùáyò àtọ̀lá tó kàtà mòrò náà wọ́n là kọ́. ṣùáyò nígbà tó ti wá ń kí wọn ní ìsìn ìrún lórí káwọn ọmọ ṣe táwọn ọmọ ṣe tẹ́lẹ̀ mọ́ àwọn mẹ́fà lù fi ọ̀nà wá ní. tó bá tún wá ba dédé kí olùkà tún máa yọ owó kan sọ́tọ̀ fún ọyẹ zàká. ṣe ẹ̀bọ̀ tó gbọ́n kọjá kọ́ sọ̀rọ̀ báyìí kò dájú pé wọ́n fi wà nínú àkẹ́ àwọn àwọn ànájú wọn ní àfìláì ṣàkóso. àfìláì ṣàkóso tí a tún lè dáùtù ìtàláyé tí wà dáùtù ọlọ́run kú dídé gbogbo nǹkan nìyẹn fi máa dáùtù ṣùgbọ́n kwẹ́sìn kan wà tí ó mọ̀ ọlọ́kan ò nílé dáhùn ẹ̀sùn tó máa ní kò sáá ló wá dá mi bí wà báyìí lásán kwẹ́sìn yẹn ò ní dáhùn ìyàtọ̀ kò gbà pọ́nà wà lẹ́ ó ní túnmọ̀ pé láókúnná na smarwa ọ̀nà àkílú àkúnná fi àbẹ̀sẹ̀ ah tàbá wà tó láta ìgbẹ́ tàbá òru jinlẹ̀ ó yẹ ká mọ̀ so arroyed doubt ó wà nù tọ́lọ́wọ́ bọ̀ bá dédà sùhánù náà tí ò fẹ́ ọlọ́run sọ pé zalikal kitabu láàrin ìgbà fún yìí níta fẹ́ sọ̀kalẹ̀ fún yìí kò sí ààyè kẹ́yìn ó sọ̀kalẹ̀ ó dàbí ìmọ̀tẹ̀kì ìmọ̀nà ní ìmọ̀ jẹ́ àwọn kìí ṣe gbogbo yẹn àdìmọ̀tàkù àwọn tó bá bẹ̀rù ọlọ́run rẹ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀lọ́ ìyá bẹ̀rù rẹ̀. alimamu zuhuri rahimahullah muhammad shihab zuhuri rahimahullah asọ́ládà nínú tíra wọn annasifọ mansur wípé súra tí wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ áyà tí wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ òní iqra bismi rabbikal ladhi khalaqa lẹ́yìn náà sórọ́tù anon omi tó gbóntà ń sọ ìpáwọ́ta màtíyà ni wọ́n à ń sọ àwọn màtíyà torí pé sórọ́tù múlik sórọ́tún màtíyà kò kí ń jẹ́ sórọ́tù màtíyà ìṣẹ́sọ́rù rẹ̀ ni pé ìyapa inú wà lórí bí wọ́n ṣe ń tì gẹ́gẹ́ kàmá kọ́lá sí i pé láàkìn èyí tó gbajúmọ̀ tó sì jò náà ló kọ̀ rẹ̀ sí i ó ní tó tábà ti pé sóra kan ní màtíyà ọ̀nà méjì péré láàkùn sí yàn ìmọ̀ an yakuna makiyatan an takuna makiyatan aw madaniyatan tí súra bá jẹ́ màkíyà ní gbogbo súra tọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ fún ànábì kánàbì tó ṣe ìjira kò bá jẹ́ pánàbì ò sí ní maka lásìkò tó sọ kalẹ̀ hàbí súratun màkíyà ó mì pé gbàtánàbì wà tọ́ ìfọ́sọ súra kalẹ̀ fún súratun gbogbo súra tọ́lọ́ bá sọ kalẹ̀ fún ànábì lẹ́yìn ìjira tó ti dé Màdínà kódà kí ni àwọn afáàbí ṣe wọ́n fẹ́ fi fa ọgbọ́n tọ́lọ́n fi to Kùránì wọ́n fẹ́ fi fàájà rẹ̀ fún wa pé àwọn àyà yìí ló bá ẹ wọ àwọn àyà tó kọ́kọ́ sọ̀kalẹ̀ Iqra bismi rabbikal ladhi khalaq ó túmọ̀ sí pé kò sí bí àfáà ti lè kọ́yìn tó láyé ìmọ̀ ń sọ fáwọn tó àjọ máa kọ̀ra wá ń ṣe kò sábà tí ó ka fásitì ìgbà rí fún yàn pọ́síbù àfáà bá ti ń ka ké fún àwọn èèyàn títí gbìyànjú kó kọ́ wọn gán náà ni ó ti mọ̀ mọ̀ pé ìmọ̀ ah, ilé ò lè mọ̀ kankan ò lè mọ̀ kankan kí ni ìdí tàbá sọ pé ọ̀rọ̀ yìí yóò wà nù bari bí ó ṣe gbé wá lọ́la náà ọ̀rọ̀ tẹ́lú wà nù bari yẹn bó wà náà ṣe sọ pé àà ó tán bàbá bó wà nù bari kò yẹ kó o sùn tó fi dọ́là ó wà fásitì bari ó fẹ́ kàtí lè fún ma yéé níbi tó tún lè sọ ní pé bísáìdì ìbò bísáìdì ìbò yẹn gan ọ̀lẹ́ ní jẹ́bẹ̀ ìkan nínú àwọn olùmọ̀ ó wọ̀lú kan wọ́n á sọ fún pé yóò mí ìjọ wọn fi ń mọ àfa àlàyé tiwọn ìdí pé ẹ̀kan àkùrá ni àbí ó kàn lè tú kùrá ní ìjẹ àbó mọ àdìsí jẹ wọ́n ti kó wọn bọ̀ wọ́n ti tẹ̀sẹ̀ kàmọ́ òmùtí iná Bukhari tẹ́lẹ̀ ní Bukhari. Bàbá ọ̀hìn ọ̀la ọ̀la Baghdad wọ́n ti dìgbà pé kánà hafizan ah ìdí ẹ̀ pé dánwó máa àdìsí jọ. Aládìsí tí wọ́n ṣe ní Baghdad náà. about that from Nabi ó wà fi mọ́lẹ̀ ní ìlànà ìfààrú ó lè fi ibi lẹ̀ náà ibi làwọn afá wa láyé wọn tó bá lọ sí Baghdad àbú lọ Kúfà tó bá ṣe rẹ́sìlà lọ́bẹ̀ tó bá dé ìlúmọ̀ padà yóò ní ana sọ́hìbò rẹ́sìlà pẹ̀lú ló fi lè Baghdad lẹ̀ nìyí kí ni tí ń sọ yẹn ṣe àfáà ni wá o ní ìsìn náà ìgbéjọ bẹ́ẹ̀ ni kéèyàn lọ rú Màdínà tí a ní jámẹ́ ìsìlámì àwọn ti parí ó mọ̀ mọ̀ nǹkan kan yóò sàn kọ́ pọn lé ayé masha allah masha allah madina allah ilahi mo fọlọ́ búra madina pé a ọ̀dà gan ṣe tẹ um, gọ́ọ̀mẹ̀dì àwọn náà kọ́ ní òṣùlù tẹ̀sí ẹ̀ Thank you èèyàn lè mọ èèyàn lè mọ mọ gbogbo dáhùn sọ ìsílábọ̀sì ni àwọn èèyàn náà lọ yìí lọ tí ò mọ kankan àbí ohun tó gbé jáde yẹn gan lọ́wọ́ ó lè ní ìrọ̀lẹ́ ayé mi rẹ̀ àmọ́gbà gbèdì tó àwọn náà so in táwọn apá kan náà àwọn afá sọnù nígbà tí kéwù náà fẹ́ di certificate ẹ̀ lẹ́kọ̀ọ́ ní jẹ́ ṣahada tó sọ̀rọ̀ báyìí ní ìtàn gbà kò sí ní mọ̀ kankan ọlọ́run kò ṣàánú wọn so táwọn yẹn bá lọ Baghdad wọ́n sọ pé ana sahibu rihlatayn ana sahibu waqad rihaltu ila Baghdad waqad fa'altu kaza wọ́n fi ń ṣe nǹkan yìí Al-Imam Bukhari wá wọ Baghdad wọ́n wá kó àwọn mẹ́wàá jọ wọ́n wá mú question mẹ́wàá mẹ́wàá fún Imam Bukhari mẹ́wàá yẹn wá jẹ́ ala sabili al-misal qala Tirmidhi Muhammad Bashar qala haddathana Muhammad bin ah, Ja'far. قال حدثنا الشعبة عن قتادة بن ديان الصدوسي عن ماذا مجاشي المجشي عن أبي هريرة رضي الله عنه كان طول إسناد دواي كان تو أفاد المسلم كان تو إسناد كما مما دار كان بي إسناد إليه فيه سنة إليه فيه كان تو إسناد كان تو إسناد كان بيان كان abdullahi bin tunisi malik sumai abisari abirera ló fi wáyé wọ́n yọ àbúsọ́lẹ̀ kó bẹ̀ wọ́n fi àárọ̀ àlàárọ̀ abdulrahman bin abubu ó sì gbaná pé pẹ̀kọ́ student abraham abúfẹ́ra náà làwọn méjèèjì ṣẹ́wọ̀n pé sábà sọ pé àlàárọ̀ àti ẹni student àbúrẹ́ ni wọ́n wá fún wọn sí ẹnìkan yọ̀ kápẹ́ rẹ̀ lọ sí àwọn láìpẹ́ ṣùgbọ́n àfà láti fi mọ̀ tí yẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ sọ nǹkan mi wọ́n wá ń ka àdéhùn kọ̀ọ̀kan fún ọmọkọ̀ ìfàfi kúlù ní àdéhùn yẹ kúlù láàrin tọ́mà tó kàtọ́ yẹn ní ìmọ̀ ilé ìjọba tọ́mà àwọn yẹn wà ń bẹ́ ọ ìṣe tí wọ́n ṣe nu yàrá ọ wọ́n máa ń fẹ́ yẹ̀yẹ́ èèyàn ní ojú ìwọ hafiu ọ̀ha kankan àwọn àǹtọ̀lẹ̀ fi kúlù àdéhùn yẹ kúlù láàrin ẹ̀yẹ ibi tó bá ti rí wọ́n ti ní sèche ó ti kánṣẹ̀ ìdí ni láàdé láàdé láàdé ṣe rí àwọn aláìmọ̀kátà àwọn àbẹ̀ wọn ni àà ah, àti ìmọ̀ kankan ṣùgbọ́n àwọn afọ àtàwọn tẹ̀sẹ̀ wọn ní ọ̀kọ̀dé adúrọ̀kà rọ́jù ó ti káwa ìyí tó fi lè sọ láàdé ní irú eléyìí ó ti káwa because nǹkan tó yẹ kó larí mọ́ ni wọ́n ṣe kàá tán kọ́ ọ́ la Imam Hafiz ibn Hajar ó ní lisa al'ajabu fi qawlihi la adri walakin al'ajabu fi an yujlisahu wa yahfaz akhta'ahu ibi tí problem wà ní pé bọ́ ṣe ń kà tó ń sọ pé láàdì rí ẹgbẹ́ lọ́kọ́ ni problem bọ́ ṣe wá kà tó tó wá sọ pé mo ti há mistake yìí náà mọ̀ èèyàn mẹ́wàá ka àdísì mẹ́wàá mẹ́wàá mélòó nìyẹn wọ́n á fẹ́ dìde pé á fọkọ̀dé àdúrọ́kà rọ́jùl á ó ti ká wa ó wá ní ìjìlísù ẹjọ́ kù á àmọ́ ká lè tí wọ́n fẹ́ sọ rí o haddathana fúlà kọ́lá haddathana haddathana haddathana haddathana ibi tó ṣe ní sẹ́kìrìlẹ̀ ó wá ka mẹ́rẹ̀ wá tán wọn ni àǹtà ìmáàmù èèyàn kò lè báwọ̀ fa wàhálà àǹtà ìmáàmù àfa ìmáàmù so a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tó jẹ́ pé fìlẹ̀ ẹ̀lì gbogbo fònúmìlì ẹ̀lì wọ́n fẹ́ kéèyàn wọn so hādhā al-ʿālim dakhala al-balad ó wọ̀ ní àwọn sọ pé ah, àwọn ṣùárọ̀ fẹ́ wá kí lọ́la sẹ́mọ̀ tó máa rẹ̀ ó ti mọ̀ pé wọ́n dán òun ní alẹ́ ọjọ́ náà ó sì kó gbogbo tíra kò máa rúdù kankan ó sì kó gbogbo tíra àwọn alárùdù jọ ó sì fa gbogbo ẹ̀ ó sì kọ́kọ́ sí àwọn òun náà sì kọ́ ó sì ha gbogbo ohun táwọn aráàlú wọn kàn nílẹ̀ kílẹ̀ tó kílẹ̀ tó náà wọ́n sì gbé wa bà padà láàárọ̀ wọ́n sì ń dìdú ka orí lágbájá rere wọ́n ti kọ́ ní áfíríkàdà àti ìdíwọ̀gbẹ́ lórí yẹn lálẹ́ ọ̀sán mo máa ń sọ pé tó wáyé kí wọ́n fi ẹ̀sìn lẹ̀ pé àwa ẹni ká ṣọ ó ti bàjẹ́ pípẹ́ pé à tẹ́sìn bá ti kí ẹ mọ́wọ́ rí tẹ́yìn bá ti mójú tẹ́sìn kò sí ara ẹ̀sìn ti dúró ó ti bàjẹ́ pípẹ́ pé ẹjọ́ sí òṣèlú mi tẹ̀lé mọ́ wa torí pé ìfẹ́ táwa ní tẹ́sìn yẹn àwọn táwọn sọ ìfẹ́ tí wọ́n yàtọ̀ sí fún ní nǹkan mí ìtafẹ́ sí láyé wọn jẹ̀sìn lọ. Pẹ̀lú bẹ́ẹ̀, <clears throat> ìtí wọ́n sọ fọmọ kí ó pé ó wà ní fásitì lárí ọmọ kéèsì àwọn sọ pé níbo nùzúlù ni níbo tún try ẹ̀tọ́ àgbọ̀ níbo òun tó try èyí tó tutù jù lẹ tó tún wá níjọ́ kẹta àbọ̀sẹ̀ kan lẹ́yìn ẹ̀ tó sọ pé ẹ kó fatil bá rí jọ yẹn ah, tó so suratul mulk sóòrà tọ́lọ́wọ́n ọba ọba dẹ́dà subhanahu wa ta'ala kò láti líǹkì tó wà láàrin sọ́rọ̀tò tààrí ọ̀sọ̀rọ̀tò mọ̀lẹ́pọ̀. à ń sọ̀rọ̀ nípa àwọn sóra tó lọ́nkọ́kọ́ sọ̀kalẹ̀ ẹ wo hikma tó wà ń bẹ̀ iqra bismi rabbika alladhi khalaq umma yo ummatu iqra ẹlẹ́ẹ̀kejì sórọ̀tò nùn ẹlẹ́ẹ̀kẹta almuzammil almudassir tabbat yada abi lahab wa tab akan ọlọ́run bá sọ̀kalẹ̀ fánà bí kò sọ wà ń zẹ́rẹ́ Ó ti wá tásìkò báyìí tó wà jíṣẹ́ fún gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó wọ́n gbọ́dọ̀ gbà. Ayà ilé ìtafà kàtàyìn, bárakàlọ́gbìnà. Ayà ilé ìtafà kàtàyìn, gbogbo àfà àrígbọ́dọ̀ máa ti ẹ̀. Wọ́kfì jẹ̀nà hàkà, lèmọ́ni sàbá hàkà nínú ìmọ̀mẹ́rẹ̀. Gbogbo èèyàn tó bá ti wọ́ọ̀kì jẹ̀nàza nígbà míì kó bá jẹ pé kó bá kú tó sọ pé wọ́n pè ọ́ lálẹ́kùnrin ẹ̀jọ́ torí ọlọ́run ẹ̀jẹ̀ ń fẹ́ sùn báyìí kó bá dọ̀la torí wípé kìí ṣe nǹkan tó rọrùn ní kó mú ọ kúrò ní stéèjì tí wọ́n wà wọn mọ̀ kankan kó wá mú ọ débi pé wọ́n ti ń rò pé àwọn ìlú gba kìíní ṣe sùúrù pẹ̀lú wọn ṣe sùúrù débi wípé kódà ó fẹ́ bá débi àbí kí n bá yín pọn mi ní ìtàwọn abẹ́lọ́wọ̀n bá lẹ́dà tó sáàkọ́ mọ́ àti nínú sórọ́tù ẹwà wo sórọ́tù almasad anábi wá dé wà ní yá sọbàhá tó gún bá dé wọn máa lò kẹ́lìmà yẹn ó gún dé ó torí pé ìdájí ni wọ́n máa sábà jagun wàlá àdì yá ti dọ́bẹ̀há àlmúrì yá ti kọ́dẹ̀há fálìmọ̀gẹ́rọ̀ ti ti sóbẹ̀há àlefẹ́ lógun káṣẹ̀ àwọn sọ bàtà lọ tajà àwọn tí ń tajà gùn síbẹ̀ ogun nǹkan tó síríọ̀sì ni anábíwá pọ̀ wọ́n yá sọ́bá ha ogun tí ó ẹmọ̀ pé ẹ̀rù ni wọ́n fífi tí wọ́n bá ń sílẹ̀ lóòtọ́ ẹ̀rù ni wọ́n fífi ilẹ̀ kúkú lóde ó ní wàlá òkú tùlọ́kùn anna wàrọ́ aljibà tí bá sọ fún yín pé ní ẹ̀yìn àpáta tẹ̀ ń wòye jẹ́ ìṣàn àwọn ọmọ ogun kan ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kógun jà yín ní ìsìn àántùm tó sọ́dọ̀ ìrúnà tẹ́gbà fún ọlù a náà má jẹ rọ́bìnà rí kẹ̀kẹ́dìbà ọ̀parọ́ rí rasulullah òjíṣẹ́ ọlọ́run ní abúláàbù ní mímíkì hádà jamaata na ya muhammad náà tí wọ́n tọ́ fẹ́ sọ́tò rí ìrẹ́bìnà tó fi ń pariwo tábà lágbàyàrá ọlọ́run sì sọ súra káyọ̀ tó kẹfà wọ́n rí kó tuntun mánu ibi ṣe tabbat yada abi lahabi wọ́tá máa azùnà àdùgbò máa dùn wọ́n máa kátó lẹ́yìn lànà rọ̀ dáadáa làwọn. tẹ́ bá kà sórọ́tù tàbátì àdásọ̀kalẹ̀ ní súra ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n tẹ̀ bẹ̀rẹ̀ ni. ó yẹ kẹ́ ṣúùzì wà pé a ah, wọ́n tẹ̀ gbọ́ ni ọlọ́run fún abúlé àbẹ̀sìn kò lẹ́sùs lérí pé ìjọ náà lọ́wọ́ sọ pé kò ní tí bá yóò wọlé ìjẹ́ ìmọ̀bí wa níjọ́ ẹ̀ àwọn afá ní lára mọ́ jíza Qur'an ní pé ẹni tí kúfùrù rẹ̀ lè ju Abu Lahab lọ ó padà túbá Abu Sufyan kúfùrù rẹ̀ lè ju Abu Lahab lọ because ó kàn wà níbi náà ni pé ẹ ó kàn fẹ́ dàrin wa rú nìyàn ẹ kí ló fẹ́ jẹun sọ́jọba ànábìnrin wọn jẹ́ system of government nígbà náà wọn èèyàn ọba ṣùgbọ́n wọ́n fọba lànàbì wọ́n máa ń dáwọ́ papọ̀ ìdílé onídìílé ìdílé báyìí wọ́n dáwọ́ papọ̀ sọ pé a fẹ́ ṣe báyìí ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá lò tèjú so sọ́ọ̀kùnkú jọba ànábìnrin wọn jẹ́ sallallahu alaihi wasallam so Abu Sufyan ti padà gba Islam kódà ó wà lára tọ́lọ́wọ́n bá sọ àyà tó wà ní sọ́ọ̀tẹ̀lì fásitì pípé ń bẹnu wọn معرض لغير علم آه، فتح يعني صفة الوهم ها نعم اقرأ هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا ان يبلغ نعم ولولا رجال يؤمنون ونساء مؤمنات لم تعلمهم ان تغفوهم ولولا رجال مؤمنون tí bá ṣe àwọn ọkùnrin àwọn èèyàn nínú wọn tí wọ́n ti gba Islam ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n wọ́n ní ṣùgbọ́n obìnrin náà bẹ́ẹ̀ ni wọ́n ti gba Islam yóò gba wọn àti àti á pàṣẹ wá takọ ọkùnrin tó kàn án gbọ́pọ̀ àpàdà gbà náà lójú ń tì wọ́n. pé wọ́n kàn sọ pé àwọn gbà yẹn Ọlọ́run fẹ́ kí wọ́n pa wọn. so ìgbà táwọn ń fún ànábì ní condition ní solution ṣe bí gbogbo condition táwọn ànábì làná fi máa ṣàkàtò sílé islam iláyà wọn yìí mi ò mọ doubt islam bí àfijọ́ náà tí mo wá bá nàbí pé alásùnà àdàlẹ̀ hákí tí wọ́n àlàhà lórí òdodo kọ́ọ̀lù bàrà ànábì níbẹ̀ ni àléṣù alàlẹ̀ bàtíl tí báwọn náà wà lórí ìbàjẹ́ kọ́ọ̀lù bàrà ànábì níbẹ̀ ni ni wọ̀límọ̀ fi ìdànìyàtọ̀ fi yìí kí lẹ́ta wá ń ṣe jákujá fún yẹ ẹ̀mọ́ ẹni kí lẹ́ta wọ́n fẹ́ sí wá kan sáwẹ́wà inú ti bí wọn fi ah alákọ̀ọ́díṣẹ̀ tó fún ànábì wàláyé kọjá ìmọ̀ ní ìrántí ìbá sábúbá pẹ̀ alákọ̀ọ́díṣẹ̀ ni pé wọ́n ń bíbà wọ́n ti jẹ́ nílẹ̀ o tán bá kógun jà wọ́n gbà ẹ̀wọ̀n pa wọn o ànábì sí gàtí kọ̀ọ́díṣẹ̀ wo ẹ̀ ń tafẹ́ ká ṣe ń sìn pé gbogbo ẹni tó bá ti gba Islam ní ìsìn ó dà padà sọ́dọ̀ anábì ní gbogbo ẹn tó bá lóun ṣe islam wọn ní ìsìn tó wá sọ́dọ̀ tiwa àwọn òní dá padà fún anábì ní mo tó gbà á sẹ́gun etí máa gbọ́yọ́ ni ẹ̀fà sẹ́gun ni mo gbà wọ́n ní ibi tá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ kàmọ́ jẹ́ àfibá bẹ̀rẹ̀ wáyà ọkùnrin kan dé wọ́n ti mú mọ́lẹ̀ láti mọ́ta ó já mọ́ ọ ó fi dé pé ah anábì ìsìn wọ́n lánàá bí ní ti wá sàjẹun ọ padà lọ́dọ̀ wọn náà àwọn ọ̀rìn láyé láyé ilé òní jẹ́ ìgbà rẹ̀. ìdó fi ní pé ìsìnkú tọ̀ wá báyìí ó ní wà máa ṣàkà tó fi ìsìláàmù ìlà ìyàwó báyìí ní ìdáhùn tó rí àfijọ́ náà ẹ jẹ́ kí n tó sáré ṣe wá láǹfààní kan àtẹ̀yàn mọ́ bá ìsìláàmù yàn dé lẹ́wọ̀ kan tó jẹ́ pé tó bá lóun dá òtò gan yẹ kí nìyàn ni wọ́n pẹ̀ ní mr abdul kìlá ìmọ̀ gbọ́dọ̀ mọ́ àfà Sufyan bin Uyayna tó bá fẹ́ sọ hadith orí kó bẹ̀rù ọlọ́run tó bá bàdí lẹ́rù kan yìí sọ pé àwòkọ́ ah, làkàdá ó sì lè jẹ́ gbogbo ṣe sọ́rí o àwòkàdá àwòkàdá àwọn tó wá gba hadith wà lẹ́nu rẹ̀ wọ́n sọ pé kánà yẹ̀ṣùkò miss arubin kìdá dáùtì ti pọ̀ ju tó bá ti gba hadith wa Sufyan bin Uyayna nítorí pé ẹ̀ mọ́ni ṣàkó miss arú Yakin. إنه يكون ذلك خوفا من الله ó dá lójú kí ló gbogbo ṣùgbọ́n nǹkan tó jẹ́ mọ̀ sí ẹni pé ah, ọlọ́run ṣàánú wa ọ tọrọ ìsáṣẹ wà rí ṣọ́kù mísàárì yẹtí ìgbà tẹ bá rí mísàárì tí wọ́n sọ pé tó hmm, dẹ̀ wà rí bẹ̀sà yẹtí ìtẹ́ ìwé mọ̀ fọwọ́ báyà fún mísàárì ó dá lójú jọ ẹ̀yìn lọ gbọ́n mọ̀ sọ pé òun tó ń dá òtún náà nìkẹ́ ah, ó sì wá fi àbáyà bó ṣe sọ̀rọ̀ yẹn tó kò bá ìsìláàmù rẹ̀ jẹ́ tí ẹ mọ́ tó sọ lẹ́yìn náà wọ̀nà dìí tùmí bá wọ́n wá kábàámọ̀ pé à ah, níjọ́ tó wáyé mi fún ìtọ́lọ́run fẹ́ ń ṣe yìí tó ní kánà jíjẹ bẹ́ẹ̀ fàfà àìtùlélàhì àfààrà ayé mo sì wá lọ wá iṣẹ́ kan tí màá ṣe sọ́dọ̀ ọ̀dọ́ ẹkùn tọ́lọ́run bá bí níjọ́ kí á mọ̀ pé mo sì ń bá nàbí ìjìyàn nínú à orí ẹ̀nà lọ́jọ́ ìgbà àwẹ̀ ọdún kan ẹ̀kọ́ mi fún wọn bẹ́ẹ̀ ìyá ńlá wa Aisha rọ̀jẹ̀ là ń ha wọ́n láwọn ò ní bá abdullahi bin zubair sọ̀rọ̀ aláyé ìtàwọn fi kún ọ̀rọ̀ ò ní dà wọn níbi ìpapọ̀ ṣé àwọn abdullahi bin zubair jẹ́ sí wọn ọmọ because ìgbà táwọn ò bímọ ànábì sọ́kí sọ́lọ́lá yóò sọ fún àgbà ah, èmi ò bí ogun àní tèmi kú ní àwọn ọmọ kìíní kan àná tèmi kó mú abdullahi kó jọ ọmọ sísà rẹ̀ ẹ̀dà sísà rẹ̀ kó máa jẹ́ kó mú abdullahi but abdullahi bin zubair radiyallahu anhuma wọ́n fẹ́ jọ mọ́mọ́ wọn asma èèyàn ńlá ni wọ́n nínú àwọn èèyàn ńlá ní islam àmọ́ wọ́n lè díẹ̀ asma lè díẹ̀ radiyallahu anha ṣe nǹkan wà sí zubair náà wà ń padà kọ́ra wọn kàrẹ̀ náà wọ́n ti dọ́gbọ́n fúnra wọn tó wọ́n kọ́ra kọ́ra wọn kàrẹ̀ náà asma bint Abi Bakr à níjọ́ tí wọ́n fẹ́ pa ọmọ wọn wọ́n pa ọmọ wọn gbà táwọn wọ́n sì ń sọ fún pé ìmọ̀ kò dé bíbà tó ti wọ́n èèyàn tó tá pa ọmọ náà sì ń jẹ́jẹ́ pé ìní bébí àfikún ti dọ́gba ní máa fi padà wá tẹ́ ìbá ti tí ìbá dọ́gba ẹ̀ lérí àjáde ṣe pa àjáde sínú kọ́lẹ́tà àhín sọ sọ fún wọn pé a ti pa olórí ibú yẹn wá ní àwọ̀ pa innama afsadta lahu hayatahu ó bá yẹrẹ jẹ́ ni waqadi afsada laka akhirataka òun ti bọ̀ ọ̀run rẹ jẹ́ inni sami'tu rasulallahi sallallahu alaihi yakhruju min bani shaqi mo ti gbọ́ tàbí sọ pé èèyàn méjì kó jáde tó jẹ́ lórí ibú nù náà ìwọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́. ìyáńlá wa Aisha wa máa ń ṣe sọ́dá kọ̀ gan wọ́n bá fún wọn lówó mímbé ti mọ́ ó wà lára tánà bí sọ̀kalẹ̀ kó tó kún pé ah, ara ọ̀ ẹ̀ ní pé ogún mi àmọ́ gbogbo tẹ́ bá gbà nínú nǹkan ogun tó bá fẹ́ kàn ẹ̀mú gbàgbé àwọn ará lé àwọn ìyàwó rẹ̀ ẹ̀sìn mọ̀ báwọn ìyàwó mi lè lọ́kọ mọ́ ṣègbàdàn ó wà lára wà sí àtànà mi ṣe ẹmú fi àwọn ìyàwó mi lẹ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn o tí aláwa Aisha bá tó wá gba ẹ̀tọ́ tí wọn wọn lè rárá kún níbi mẹ́wàá káàkà pa fáwọn èèyàn sọdá pàtàkì ìgbà míì ó lè wọ fífitì ìgbàgbọ́n ojú sí òun ńlá ni wọ́n wá pàtàkì kan wọ́n pín káàkiri tán àbílẹ̀tún lè rọ ní àtàtú tó ń pẹnu wọ́n ní Aisha ní àtìmọ́ pàǹjọ sí kíjẹ níjọ mọ́ ẹ̀rán àwọn kan wá gbé báyà aláwa Aisha pé ah àwọn èèyàn ń kọ̀m̀plẹ̀ ọ̀ ó ní kí náà sọ ẹ̀sà ń pẹ̀ ẹran nítorí pé inú bẹ́ẹ̀sì mọ́ ilẹ̀ ti gbò wọ́n mọ̀ kọ́lá ní ṣláhánà ta ló sọ̀rọ̀ ilé sí mi kọ́lá bùnà ọmọ rẹ̀ náà rẹ̀ kọ́lá Abdullah kọ́lù náà kọ́lá wallahi má kàlẹ́m tó abàdà náà ó kàlẹ́m tó abàdà mo jẹ́jẹ́ fún yín báyìí ọ̀rọ̀ nígbèmí àti ìpapọ̀ mọ́ náà ọ̀rọ̀ yẹn wá lọ bẹ́ẹ̀ tọ́dún tí ń gorí ẹ̀ àwọn àgbà tàbí kan wá wà tí wọ́n lọ mọ́ ń bá Aisha lé wọ́n lọ kí ìyàlàwà Aisha wọ́n sì mọ́ ní hijab láti jẹ́ tọ́lọ́n tó yá hijab kalẹ̀ fẹ́ bá wọlé wọn wọ́n tún ní hijab wàrọ́ hijab ni wọ́n ti mọ̀ bá yín sọ̀rọ̀ ọ ìdá sa'altumuhunna mata fas'aluhunna min so wọ́n ta hijab yẹn abdullahi bíi tí wọ́n mọ̀ fún wọn ń lọ ó ti ó náà ti ń banú jẹ́ pé ah ìyàwó ànábì màmá sáwọn bìkọ́ tàbúrò màmá rẹ̀ ah kí ni wọ́n ṣe báyìí wọ́n ní ẹjọ́ tẹ́ bá ti ń lọ ẹjẹ́ bínú tẹ̀lé wọ́n ní ah àlejò tẹ̀lé wọ́n ní ẹjọ́ tẹ̀lé yìí wọ́n ní tó bá mọ̀ pé wà láàrin wa kò ní jẹ́ káwà gan wọlé ẹ̀rí jẹ́ wọ́n mọ̀ náà ni ẹ̀dọ́gbẹ́ fún wọn náà ni wọ́n ní assalamu alaikum assalamu alaiki wa rahmatullahi wa barakatuh ya umar mu'minin àyàwá àmkíyó ó ní wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh wọ́n ní anadukul ṣe ká wọlé qalat udkhulu ẹ wọlé wọ́n ní kulluna ṣe gbogbo wa <laughs> qalat kullukum gbogbo ya wọlé báwọn ṣe wọlé tán dúró ní wàrọ̀ ìhìjáb fàdákàlà ìhìjáb abdullahi ibn zubairi wọnú hijabu tẹ̀sán pọ̀ ń lè rí wọn wá dì má wọn wọn ní àtàlélẹ̀ wọn ní abdullahi ah àwọn tó láwọn ní bàbàlọ ni wọn sọ pé wọn ń bẹ̀ wọn àwọn táwọn wọlé abdullahi ibn wọn fàtẹ́ nìkan wọn ń bẹ aisha rẹ pé ah wọ́kọ́dé àlímtì máa fi ìdálẹ̀ka ó ti mọ̀ pẹ́ ṣẹ̀ kí àwọn òun ìbámu sọ̀rọ̀ dáríjì ó ní àpótí wá dá òfin jẹ́jẹ́ ọlọ́run ní wala tajabu Allaha urdatan li aymanikum an tabarru wa tuqsitu wà wàtàkù wàtúfìhù bẹ̀rẹ̀ wala tajabu Allaha urdatan li aymanikum gbogbo tẹ bá búra sí láyé nípa èyí tẹ wọ́n láyé mi ní ẹ̀rí ní bíbẹ̀ tẹ wá padà rí pé tẹ bá ṣe nǹkan yóò tún àárín àwọn èèyàn ṣe yóò mú dáadáa wá yóò jẹ́ kí ọlá pọ̀ yóò sì jẹ́ kẹ́sìn tẹ̀síwájú ṣùgbọ́n ti fọ́lọ́n ọlọ́run ni ẹ mọ́fì mi tẹ́sí ìdè ẹgbẹ́ buhari lọ́mọ̀pọ̀ látẹ́jì àlùmọ́ àrùrọ̀tà ní àyèmá rẹ̀ à ń tàbàrù à ọmọ ẹ̀gbọ́n dáàdì yàn fẹ́ràn sílẹ̀ mi ah, bá sọ̀rọ̀ mọ́láyé wọn á lò rẹ̀ wọn á ti máa bíbẹ̀ máa kì í mọ́fì mi àpé nǹkan tẹ́ẹ̀sì yẹn torí pé Islam ìtìsárò ìmọ̀sọ̀lẹ̀ bí dáadáa bá ṣe lè pọ̀ sí ni wọ́n torí ẹ̀gbẹ́ fi ẹ̀ka rẹ̀ Aisha wa sọ pé wa amiltu lillahi a'mala àmọ́ fún ẹ̀jẹ̀ tí mo ti jẹ́ mi ò kàn gba àwẹ̀ nìkan mú mọ́ mọ́ tún lọ ṣiṣẹ́ tó pọ̀ sọ́dọ̀ Ọlọ́run torí tọ́lọ́ bàbá fi lálùmí àwọn so ẹ̀ẹ́dì gbogbo àwọn sàábí tí wọ́n ti ṣe nǹkan kan èyí tọ́lọ́ ń kàn sọ sínú Kùránì ẹ̀kọ́ làwọn kà mọ́ ń ṣe o the least requirement eh? wọ́n ṣe yẹn wọ́n wọ́n gbé à tó di mí kájẹ̀ ń ṣe báyìí kájẹ̀ ń ṣe báyìí. àbá wọn kà lẹ́ni ìyá rẹ̀ lọ. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير tabawawo irun tí abúláàbù sọ fánà bí sallallahu alaihi wasallam sábà alákàyà muhammad ẹlòmí ti fi ṣe sí sọ tó jùlọ rẹ̀ fánà bí alaihi salatu ọlọ́run bá ti fún láwùjáre wọ́n sì tó padà túbá àmọ́jọ́ náà lọ́lọ́run ti ṣàdéhùn fún àbò láwùjẹ́ tábàtì yàdà àbì láàrín wọ́tàkù mọ́ àgbìnà àlùmọ́ àlùwọ̀ mọ́tàkù gbogbo tó nípa wọ́tàkù ní ṣọ́lá fàní fẹ́yàsílá náà rọ̀ òwe sì padà wọ́n náà dáta láhàb iná tó jọ bí wọ́n ṣe ń ròyìn rẹ̀ yẹn pé ìwọ náà ní láhàbù iná tó jọ wọ́n mọ̀rọ̀ àtòhò àtìyàwó rẹ̀ náà kí ni ìyàwó rẹ̀ ti àmàlà tàlhátọ̀ wọ́n lè ní mọ́tọ́ láwọn èèyàn pé bọ̀tọ́ mọ̀ wá fọ́ ni ibẹ̀ sáàmà Muhammad àwọn yóò níbẹ̀ àlólò ti dànù ó fẹ́ mọ́ mọ́ ṣe èèyàn wé bẹ́ẹ̀ páwọn yóò ní ẹ́ irọ́ wọ́n tún gbé dé gbogbo tí ń ṣe yẹn ti di ọlọ́run kalẹ̀ pé òun bá ti ọlọ́run ọba jẹ́ láàrin àwọn hamala talhakọ èyí méjèèjì ẹjọ máa ná jama ẹni tí wọ́n sọ yìí abúláhàbù yìí níjọ́ tí wọ́n bí ànábì ẹmọ tó ṣe ó tú okùn ẹrú lọ́rùn ìwé ibà olùkan bí ànábì inú rẹ̀ tó débi pé ha ìyàwó ẹ̀gbọ́n òun bímọ ó gbà ṣàrọ̀ ẹni tó wá sọ fún pé ah, ìyàwó ẹ̀gbọ́n yìí bímọ ó ní àwọn ah, ti kó lẹ́rú lẹ́yìn àti yíwọ náà kán ní kéèsè fún tó tóbi ìdí náà tó wọ́n sì jú àánú wọ́n jọ́kan alabas ọmọ bàbá ni àwọn àti alabas bàbá kan náà ló bí wọn àti bàbá ànábì àti àbúlá bàbá kan náà ló bí wọn alabas ti sọ fún ànábì pé irú ti àbútọ́lì bíi ẹ̀kọ́ láǹfààní tí ó ṣe ànábì ní ara ọlọ́run hmm. ni àtó kéré jù yẹn wọ́n wọ bàtà kan fún ìnárí nínú náà gbogbo bàtà tó wọ̀ fún yìí yóò mọ̀ jó látàtẹ́lẹsẹ̀ ọpọlọ rẹ̀ ó sì mọ̀ sọ àmọ́ yóò tún wá rò pọ́ùn lòún jìyà jù nínú náà torí pé kò rọrùn ẹ̀yìn náà so ẹ wá wo sọ́rọ́tù masaj onílẹ̀ karùn-ún wọ́n ti sẹ́jú lé abúláhà sọ́rọ́tù múlìkì wá ní wọ́n sọ̀kalẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹrìndínláàgọ́ ní ọgọ́rin sorry that seventy six sura tó sọ̀kalẹ̀ fún ọ̀nà sallallahu alaihi wasallam wọ́n wá sọ̀kalẹ̀ lẹ́yìn gbàtà náà bí láti al-Isra wal-Miraj ba'da suratu Tur lẹ́yìn gbàtà náà bí láti al-Isra wal-Miraj sọ suratu Tur wọ́n wá sọ suratul Mulk padà ba'da suratu Tur. Allahu akbar kabira súrọ̀ yìí anábì wọn sọ sallallahu alaihi wasallam àwọn àfáà ní orúkọ tí ń jẹ́ ó pọ̀ lára rẹ̀ ní suratul mulk lára rẹ̀ ní suratul munjiya kí ni túnmọ̀ munjiya suratul mulk yìí ni pé ọlọ́run sọ pé tabaraka allazi biyadihi al-mulk tabaraka alladhi biyadihi almulk wa huwa ala kulli shay'in qadir mulku yìí o la fi sọ eja gbo lọ́gọ̀rọ̀ gba tá bá sọ pé okay suratul mulk almulk ni orúkọ sura wọ́n ní wọ́n pè ní almunjiya náà torí ko nínú hadithu akhrajahu imam tirmidhi hadithu abu hurairah radhiyallahu anhu ṣúra kan wà ní Kùránì àti àyà rẹ̀ tàbí lèyàn bá ka àyà rẹ̀ tàbí tàbárọ̀rà pàlàtẹ́lẹ̀ apáta nínú àwọn àfáà sọ wípé ẹ̀rí nìyẹn pé bismillah rahman rahim kìí sí àyà ní Kùránì ẹ báyìí lè wò ó ka bismillah rahman máa ń bẹ̀ yẹn yóò jẹ́ tàbí wọn ànábì òsì náà yẹn ó ní innaha tashfa'u yóò ṣe yóò sì pẹ̀ fún wa níjọ́ gbìnà kìyàmà àtàrí wúfàrù lè sọ ìdí ha títí tí ọlọ́run fi forí jiyàn múlùkọ́ mọ̀ sí pẹ̀ fún yàn wọ́n níṣẹ́ tó bá ha àbẹ́ tó bá ka wọ́n ní tí bá mọ́ ka tó fi ha sọ́rọ̀ ó wà lára tó fi pè ní mọ́ndíà orúkọ méjì àti ọjáde ṣáfíà ní sọ́rọ̀ tó mọ́lẹ̀kì ó tó jẹ́ kí ni ó mọ̀ ń jìyà oríyẹ́ yà nínú inú ìyàwó lọ́wọ́ bá wọ́n sì pè ní suratul mani'a wọ́n ní sura iná ni yí annahu tamna'ul adab kò ní jẹ́ kí ìyàwó jẹ́yàn ìkọbù àdéhùn ní wà lórí ẹ̀ sánàbí ní sallallahu alaihi wasallam gbogbo ẹgbẹ́ wáyé tó tó sùn lálẹ́ títí pé máa ń máa yìí ó máa ń ka bẹ́ẹ̀ kó tó sùn dáadáa lẹ́ yóò kọ̀ níbi ìyanu kòtò wọ́n lóun náà fi ń pè ní ó wà lára ta fi ń pè ní alimani a àdáfíà wọ́n tún ń pè ní suratul mujadila suratul mujadila orúkọ suratul mulk ọmọ gbàgbé alimulk alimani a aṣáfíà almujadila nítorí jẹ́ àdáfíà àdáfíà ìsìn jẹ́ almọ̀kọ́lísọ̀ wọ́n ni mọ́ ń fi sábàbí tí máa jẹ́ ìrònú nípa ọlọ́run fún ẹ̀kùn náà sí ń fẹ́ wọ́n máa ń pè ní sọ́rọ̀ tó mọ̀kọ́lísọ̀ wọ́n sì ń pè ní mọ̀kọ́lísọ̀ torí wípé yìí jẹ́ kí ìmọ̀ ń yọ̀yàn kó nú ìyá ọlọ́run náà nínú tẹ̀lé almọ̀kọ́lísọ̀ انتبه يا أبا معاوية قبل ما في أبا هنا لينا عن النبي صلى الله عليه وسلم إن سورة في كتاب الله ما هي إلا ثلاثون آية شفعت رجل ينتشفع لرجل حتى تخرجه من النار يوم ṣùpẹ̀ fún تخرجه من النار ó fi tòkìríjà omi nàìjíríà tí ó fi yọ wàhíyà sóòrọ̀ tó tàbàárọ̀ òun náà ni sóòrọ̀ kan sọ pé kíní o tàbàárọ̀ kà lẹ́bí ìyẹ̀dẹ̀ yẹn. lára tí wọ́n wá sọ ni pé sóòrọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀lú tàbàárọ̀ kà lẹ́bí ìyẹ̀dẹ̀ yẹn. tàbàárọ̀ kà lẹ́bí wọ́n ní tàbárọ̀kì kákọ́kọ́ sọ pé Ọlọ́run bá lo sóra ó wá pè ní tàbárọ̀kà ọ̀nà mẹ́sàn-án lọ́lọ́run bá ti dárúkọ tàbárọ̀kà nínú Qur'an ọlọ́run sọ ní sóra tó Al-Furqan. تبارك الذي نزل الفرقان على عبده Kí ni ìdí tá a fẹ́ sọ gbogbo ọ̀nà mẹ́sẹ̀ sọ tọ́lọ́n ti dárúkọ tàbárọ̀kà ní Qur'an? Orí pé àwọn kan tún yí ìfta'ala al-baraka ẹn tó jẹ́ pé òun ní máa ń ṣe àlùbáríkà òun ní ọ̀dọ́ rẹ̀ làlùbáríkà ti wá òun sì ló dáa òun ló dáa ń tà ń pè ní àlùbáríkà so tó bá jẹ́ bẹ́ẹ̀ ká sọ pé ìjà wa lè mọ́ tu ní pé tàbárọ́kà gbogbo bí tàbá ti rí ká ní tu ní tàbárọ́kà ká ní torí pé òun ní kọ́líkò lè bárọ́kà àmọ́ kọ́lá Hasan al-Basri li anna al-barakata min qibalihi ọ̀dọ̀ rẹ̀ lálùbáríkà tí wọ́n wá ìntàfin pè ní tàbárọ́kà ní ẹ̀ká but àwọn ọdí kan wà tọ́lọ́ sọ pé tàbárọ́kà lẹ́bí anzalal furqana ala abdihi liyakuna liyakuna lil alamina nadhira bó láti tú tàbárọ́kà mẹ́ wọ́n ní ara àtúmọ̀ tàbárọ́kà ní ta'ala ta'ala gíga ọlọ́run tó tó túnmọ̀ sí gbogbo bí tá tàbárọ́kà a tún ní kíní ta'ala gíga ọlọ́run tààlà amọ̀túnmọ̀ bẹ́ níbò míì wọ́n láwọn míì tú títà bá rí tàbá rọ́kà ọ̀ ha aná ọlọ́run bá sọ ní àyè mẹ́sàn-án ọlọ́run ti dákọ̀ rẹ̀ nínú sọ́ọ̀tù fúrukọ́ nìkan mẹ́ta tàbá rọ́kà من ذلك جنات فيها الأنهار ويجعل لك قصورا ni ọlọ́run sọ́nú ayẹ́ ìpé mímọ́ ọlọ́run ọba tó jẹ́ pé tó bá wù ó lè jẹ́ kó orí ọmọ dọ́dún èèyàn tó bá sì wù ó lè jẹ́ pé gbogbo dáadáa tó bá ṣe láyé àìdá rẹ̀ làwọn èèyàn wà ní aláhàpá ọlọ́mọ ń ṣe ìran pé tó bá wù gbogbo tó ṣe tó jẹ́ àti ìṣekù àwọn èèyàn ní rí àmì tó bá ṣe tó bá dá nìkan mú mọ̀ sọ pé alágbájá orí báyìí ọlọ́run èmi ni mo máa ń ṣe bẹ́ẹ̀ tó tàbárọ́kà ń túmọ̀ síbi pé ta'ala Allah jíjà ọlọ́run ọba a sì lè tún ní tàbárọ́kà bí mánà mọ̀ fẹ́ ìrìn bárọ́kà ẹni tó dá àlùbáríkà náà torí wípé irú nǹkan yẹn ó ń túmọ̀ bárọ́kà náà kí ni túmọ̀ àlùbáríkà ànàmà kí nǹkan ó tóbi ju bó ṣe rí lọ tá a bá wò ní ẹ̀dá bọ́lọ́n ṣe dá ah, ni ó tóbi ju bá ṣe rí lọ kò ní nǹkan tí ò yẹ kó wúlò ọlọ́run ti fàlbáríkà sí ó wá rí pé gbogbo èèyàn bùkátà sí lára ọ̀nà tí wọ́n máa ń gbà tú tàbárọ́kà nìyẹn pípé tàbárọ́kà o a máa túmọ̀ ìtẹ́lẹ̀ olùbárọ́kà o a sì máa túmọ̀ kíni o náà tààlà alimami ibn al-Jawzi rahimahullah lọ́dọ̀ tí wọ́n àwọn gbà yí pé ọ̀nà mẹ́rin ni tàbárọ́kà máa ń túmọ̀ sí sí mahakami tanzil nínú tíra rẹ̀ nígbà míì àtúmọ̀ bá ṣe sọ ẹ̀ wọ́n sì ní àtúmọ̀ túmọ̀ tàbárọ́kà tààtọ̀ yìí náà ká sọ pé tàbárọ́kà ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ṣàgbéga fún ààrẹ tí ìṣe tó tóbi jù túmọ̀ ta'ala nìkan lọ ipe nínú gíga mi a rí pé khalqu khalqu khalqu yóò máa tẹ̀lé tọ́lọ́mà tí wọ́n sọ tàbárọ́kà almuhim ara túnmọ̀ tàbárọ̀kà ni tàbárọ̀kà lẹ́rí biyadihi al-mulk ọlọ́ni gíga ọlọ́run mímọ́ rẹ̀ ha atúmọ̀túmọ̀ takọ́ data ara tí tàbárọ̀kà mọ́ túnmọ̀ kí ni takọ́ data mímọ́ ọlọ́run àmọ́ túnmọ̀ takọ́ data alẹ́rí biyadihi al-mulk ẹni tó yẹ pé ọwọ́ rẹ̀ ní ìkápá gbogbo nǹkan wà wa huwa ala kulli shay'in qadir kò sì sí nǹkan kan téèyàn fẹ́ ṣe kò sí ọlọ́run bá yìí bá ọ̀rọ̀ tiẹ̀ ní wípé ah, ilé ẹ̀sìn yóò kọjá àlà kò dọ́dọ̀ náà ọlọ́run bá dá ẹ̀dá lápẹẹrẹ ọmọnìyàn á ní nine billion plus àbí náà but iye ẹja tẹ́nìkọ̀ọ̀kan wá ti jẹ bóyá lọ́sẹ̀ yìí nìkan tó máa jẹ́ pé òjijì là ń kà ó lè di wọ́n bíi mẹ́ta fẹ́nìkọ̀ọ̀kan wọ́n tẹ̀ jẹ́rú àwọn àbúráìṣà àwọn lè fi jẹ jù báwọn lọ ó mì pé òun ka ẹja ju àwa lọ àbí ẹja àgbà pé gbogbo ẹja tí ń bẹnu odò jẹ́ fifty billion wọ́n jù bá ń lọ ó jù bẹ́ẹ̀ lọ dáadáa lẹ́ẹ̀kan gba bẹ́ẹ̀ tẹ bá ṣi mẹ́rin approximately gbogbo ẹja sixty billion ẹ ka òun ka ọmọ ìdán wọ́n tó ọmọ ẹ̀fọn kan. Ayan kọ, ayan bíbí kú bí o. Ayan kọ, ẹwà kàbà àwọn ẹranko oríṣiríṣi, ẹjá sọ pé gbogbo nǹkan wọn jẹ́ 500 billion. Àwọn ń jí lójoojúmọ́ ẹ̀rù wa máa bọ́lọ́n pé, hey, kí làwọn ilé ò jẹ́ wáyé? Olùtumọ̀ tàbárọ̀ kàlẹ́rí ìyẹ́dìí mú wọ̀húwà rẹ̀. Ẹ̀rù bá ọlọ́run wa pé kí làwọn ilé wa jẹ báyìí. Ara bìyẹ́dì hill mulk ni wípé, Adláìbìn Abbas ni bìyẹ́dì hill mulk, alẹ́bí yóò ìjì ẹni jẹ́ pé òun náà yóò ní kí o mọ ní ìlànà tó bá ti dò ní yóò ní ìmọ̀. the same person àwọn èèyàn tí máa ń yìí náà ṣe sọ pé Wọ́n ti tẹ́. Qulillahumma malikal mulk. Sọ fáwọn èèyàn tí wọ́n bá lọ́lá láyé lè ní. Nípa àwọn gbé ilẹ̀. Wa kam qad ra'ayna min rijali wa dawlatin. Àwọn èèyàn ti jarí. Fazala rijalu wal jibalu jibalu. In tí wọ́n sì já, in tí wọ́n gùn tán fi já yẹn ní ayé jọun tí àwọn chama ìlú máa ń níyì ẹnìkan wà tó jẹ chama aládùúgbò wa wọ́n sì chama wọn ra 504 ẹ̀dìmọ̀ 504 504 ìdí ìsọ̀ ìgbéra bí 96 ní ojú bẹ̀ lọ yẹn 2001 sorry 2001 èsì bí náà bí 2001 or 2002 tí wọ́n bá jẹ chama ní 2001 2002 tàn pé wàá ra five four tó ṣe dáadáa táà máa pé wò náà ó wá tó bí ọdún díẹ̀ lẹ́yìn ìgbà yìí wọ́n ti gbá ọdún márùn wọ́n ti jẹ tí wọ́n jẹ tán wọ́n ti lọ wọ́n ò jẹ nǹkan kan wọn. ṣùgbọ́n wọ́n ti pé àwọn èèyàn máa ń pè síwájú ilé wọn àmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹ nǹkan kan wọ́n yẹ sẹ́nìkan kan wájú ilé wọn. tá ń kọjá tó wá pè wọn ẹ̀ tó fẹ́ ránṣẹ́ àwọn yóò sá lọ fẹ́ràn níṣẹ́ wọn ìsábà rẹ̀ máa ránṣẹ́ tòótọ́ tó kà sí ni pé ẹni tó ti jarí ọlọ́run lè yẹ̀yẹ́ rẹ̀ ọlọ́run lè mú fún bẹ́ẹ̀ ó wà lára túmọ̀ tabaraka allazi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir ala kulli shay'in qadir Abdullah ibn Abbas ní gbogbo umumu fil Qur'ani makhsus gbogbo umumu tabarí nínú Qur'ani ló níbi kan sọ pé ó sì ní exception illa qawluhu subhanahu wa ta'ala wa huwa ala kulli shay'in qadir kò tẹ́ exception nù tọ́lọ̀ ọba ní kàpá gbogbo kalọ́rọ́ ní kàpá nínú èyí gbé nǹkan kan dọ́dọ̀ ọlọ́run kan wá sọ pé níbí ẹ̀bá wá wá lánàá الذي خلق الموت الذي خلق الموت والحياة ليبلوكم Ọlọ́run ni alẹ́rí kọ́lọ́kọ́lmọ́wù wọlhàyà. Apákan náà wọ́n sọ pé kọ́lọ́kọ́lmọ́wù ní bíbá tẹmọ̀túnmọ̀ ẹ̀. Wọ́n ni torí pọ́lọ́ sọ pé dọ́rọ̀bàlọ́wù mọ́sàlá lílẹ̀ bí na káfàrú mọ́ Ọlọ́run sàrírí pé àwọn obìnrin méjì kan wà pé ẹ̀kẹ́ kọgbọ́n lára wọn. Tó bá yẹ ìyàwó Lut àti ìyàwó Nuh ọmọ àdìjánà lọ́yọ̀ kan jẹ́ káàlà táàtà àbìdé yìí min ìbádìnà wọ́n jẹ́ min ìbádìnà sọ́ọ̀lẹ̀ àì nínú ẹrú Ọlọ́run ọba tó dáa jù ni wọ́n wà wọ́n ti jàǹbá ẹgbọ́ tó yẹ kán wà lè jẹ́ Ọlọ́run wá rò mọ́ alára pé àyàwó àwọn ànábí ọlọ́run ni ọlọ́bàá yẹ pẹ̀ wọn, èyí náà ẹwọ náà tí wọ́n náà. Wà dọ́rọ̀ bá lọ́wọ́ mọ́sánà ilẹ̀ jìnà àmì. Ẹ̀tọ́ ayẹ ká sọ pé á ah, olórí bú eh, decision ọkọ pé òun fẹ́ sorí ogún ọwọ́ náà tí wọ́n náà bá fẹ́ wọ̀ ta ilé tẹ́ ti mú yẹn ẹ̀dàwọ̀ ni ẹ̀dàwọ̀ ni o àwọn olùmọ̀ ń kọ àwọn ààyè tóbìnrin ti lẹ́tọ̀ọ́ àti tàpá ṣọkọ rẹ̀ wájìbì ni kóbìnrin tẹ̀lé ṣọkọ rẹ̀ wọn láwọn ààyè dandan ní kókà rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ tó ní òun sùnmọ́ ìyàwó òun níbi tí ń yàgbẹ́ pé ìwọ ní kò gbọ́dọ̀ fún torí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó sọ wípé nìsáàkùn bí hàkùn fún lọ́kùn fáàkùn àzọkùn ànàṣìtàn ọ̀rọ̀ ọlọ́run bá tuntun bẹ́ẹ̀ ara rẹ̀ ní bọ́kùnrin yẹn bá gbé ọ̀jù sílẹ̀ sí òkè bọ́kùnrin yẹn bá gbé ọ̀jù sílẹ̀ sí òkè ọlọ́kìdí ẹ̀yọ ya ọ̀nà tẹ́ fẹ́ mú ẹ̀yin nìkan lẹ́ dà ọ láéláé ní tẹ̀lé ara rẹ̀ ní àwọn ọ̀nà míì táwọn afá sọ wípé níbẹ̀ jáàzà làhà tó tọ́ fún òkòtò rárá àníṣẹ́ láṣẹ yín lóyè kó tẹ gbọ́dọ̀ sọ pé wàá iná tọ́ àná fún fàlà tẹ́lẹ̀kù rẹ̀ yìí ná lẹ́nu ìlà wọ́n bá tẹ̀ láṣẹ ẹ̀ gbọ́dọ̀ kọjá lọ sí wọn iná lọ ọ̀kánà lọ iná lọ àkánà àníyá kẹrìírọ̀. so wọn á ní ìtọ́lọ́wọ́n bá sọ pé alẹ́ lè kọ́lá pẹ̀lú mọ́wò ọlọ́wọ́n bá tó dá ikú wọlé àyà kí wọ́n á ní kú níbà ìmúra àtàlú ìmúra ọlọ́run ṣàbára hálà wọn pẹ̀lú hálà ikú ìfèrí bó sì jẹ́ pé anábì sọ pípọ̀ lọ́wọ́ àìsílá mọ́sàlù lẹ́dí yẹ kúrò rọ́bá hù wọ̀lẹ́dí láyẹ̀ kúrò rọ́bá kà mọ́sàlẹ̀ ẹni tí wọ́n tí ọlọ́run àtẹ́ni tí wọ́n tí wọ́n dà gẹ́gẹ́ bí òkú àtàlà yìí so ìyàwó lúùtù àti ìyàwó náà òun náà ló ti dá ìsẹ̀mí gẹ́gẹ́ bí irú ìyàwó Fíráò zakiratun li rabbiha àwọn míì ní khalaqal mawta wal haya ọlọ́run ọba tó dá bí máa bẹ láyé wa tó jẹ́ pé bí ikú ni annasu na'imuna hatta yamutu wa yub'athu hayya àwọn àyà àwọn èèyàn tẹ́rí òkú ni wọ́n máa jẹ́ sí wọ́n fi jí gbígbà táwọn sùn títà fi jí tàbá wá jí àṣẹ wa bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní tòun lópin a bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ ní tòun lópin abẹ́lọ́ oorun ọ̀zápọ̀ ẹ̀yìn kọ̀ọ̀kan wá nírú màá báyìí alẹ́dì ìkọlọ̀kọ̀ ìmọ̀ọ́tọ̀ wọ̀lẹ̀ àyà àtàlẹ̀ yẹ̀bìlúwàkùn ọlọ́run ní láti lè bá ṣe àdánwò fún yí ọjá àfihàdìyí anábìní sallallahu alaihi wasallam qala Allahu ìní ìbá àṣùkà bó gbé ọ dìde lè àbùdẹ́lìyà lè àbùdẹ́lìyàkà kí ni bá àdánwò wọn kí ni bá dán o wà àbùdẹ́lìyà bíkà kí n fi fi ọ́ ṣàdánwò fáwọn ẹ̀. ó túmọ̀ pé ẹ̀mí wa àdánwò gbogbo táwọn fẹ́ dán àwọn olórí ń bẹ́ẹ̀ ìyẹ̀bì ló wá fún ayyukun ahsanu amala alimami al-Baghawi rahimahullah wọn ni ahsanu amala bi maana ahsanu aqlan ẹni tí làákàyè rẹ̀ ṣiṣẹ́ jù láàrin wa ahsanu amala ìmáná ahsanu akla ẹni tí làákàyè rẹ̀ pé jù láàrin wa òní alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu akla ẹni tí làákàyè rẹ̀ pé jù torí pé ni máa jẹ́ kí òun mọ̀ pé ah ó yẹ kí n sin lọ àti àwa ní sin lọ pípé làákàyè anábì ní wà áàlù náà rí khamsa <coughs> sallallahu alaihi wasallam àwọn ọmọ náà márùn ni wọn ọmọ lẹ́yìn àwọn náà tí ó gbé wọn náà nǹkan márùn lára rẹ̀ ní àgbọ̀yí fòlẹ́lì ṣàlọ́wọ́ ẹni tí láàkáyì rẹ̀ lẹ́yìn ni pé òun mọ kò lè dáná o àgbọ̀yí fòlẹ́lì ṣàlọ́wọ́ ẹ̀ntì olùdánu tó àìnílà káyì ó lè gbé ẹwà alẹ́rì kọ́lápàl máwó wàlẹ̀ àyáta lè ẹ̀bẹ̀lúwà kún ayìyè kún àṣàrọ̀ àmàlà. àwọn nínú àwọn afọ àtúnṣe pé alẹ́rì lè ẹ̀bẹ̀lúwà kún ó lè bá dáyò ayùkún àṣàrọ̀ bí ọlọ́run bọ̀ sọ pé ayùkún àṣàrọ̀ àmàlà ìwọ oníṣẹ́ rẹ̀ pọ̀ jù. ráàdà kí lọ́wọ́ bá sọ àṣàrọ̀ àmàlà ó túmọ̀ sí pé téèyàn bá ń láìláìlọ́lọ́ téèyàn bá mójú tó ẹ̀sìn ọlọ́run ọba pé ìwọ̀n bá tágbára rẹ̀ kárí ṣe ṣùgbọ́n ṣe dáadáa ó lóore jọ tí ṣe tó pọ̀lọ̀ ọlọ́run ti kọ bídá nílùú báyìí ìkẹ́ mọ́ ṣe bídá torí pé bídá lè pọ̀ àmọ́ kò ní àmọ́ sí kankan ọlọ́run iṣẹ́ tí ó jẹ́ ìyọnu rẹ̀ ni kò sọ nìkan abẹ́rẹ́ náà afá tó sọ pé alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum pé liyabluwakum ayyukum ahsanu amala ó ní pé ayyukum yuhafizu ala faridatillah ta ni ó mọ̀ mójútó àwọn ọ̀ràn yẹn ọlọ́run bá nù bẹ́ẹ̀ bá ṣe mójútó àwọn ọ̀ràn yẹn ọlọ́run bá jù alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum yuhafizu ala faridatillah àwọn خلق سبع سماوات سباقا نعم الذي خلق سبع سماوات سباقا نعم ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر هل ترى من Oni alẹ́bí kọ́lọ̀kọ̀ sábé àsàmàwá tí ń ti bá kọ̀, ọlọ́ọ̀bá tó dá sábé àsàmàwá tí ó dá sánmà méje ìbá kọ́, ó ti gbé méje ìgbèrè ara wọn ó ṣe wọ́n ní tọ́bà kún báadà tọ́bà kún báadà tọ́bà kún báadà tìbá kọ̀kàdà alimami al-Baghawi rahimahullah wọ́n ní sámà méjèèjì sámà alákọ̀ọ́kọ́ wọ́n ní wọ́n gbà látọ̀dọ̀ káàb káàbù al-ahbab àmọ́ kò tọrọ rẹ̀ fún wa wọ́n ní sámà alákọ̀ọ́kọ́ as-sama'u ad-dunya kúrúkúrú àti ẹ̀sùjò ló kún sánmà alákọ̀ọ́kọ́ sánmà ẹlẹ́ẹ̀kejì márọ̀tún bèèdọ̀ ṣùgbọ́n tẹ́ bá ti kún sánmà alákọ̀ọ́kọ́ tẹ́ bá ti wọ́n sánmà ẹlẹ́ẹ̀kejì márọ̀ ni bèèdọ̀ a wide surface òní tẹ́ bá dé sánmà ẹlẹ́ẹ̀kẹta hadid ìrìn ló sánmà ẹlẹ́ẹ̀kẹta torí ẹ̀ mú sọ fún ẹni tí ó bá da kádàrá kọ ẹ̀rọ ni wọ́n gba kádàrá ọ̀ ara tí ó zòrò bí èdè sọmọ keje tó gbọ́ pé ẹni ló wà ní sọmọ kẹta ó lè pọ́n símẹ́ǹtì dání ni o pé ó lẹ́nu ìfẹ́ gba kádàrá ọ̀ pé ó gba kádàrá ẹ̀ yóò ní láti ẹ̀yàní dírìlì irin àbí tó lè wọnú ẹ̀ sọmọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìrìnlọ́yọ̀ ló wà ń bẹ̀rẹ̀ sọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹrin sọ̀fọ́rọ́ù òun ó jọ yellowish substance ló wà ní sọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹrin sọ́mọ́ ẹlẹ́ẹ̀karùn fi dọ̀ sọ́mọ́ ẹlẹ́ẹ̀karùn silver ni wọ́n fi kọ́ sọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì zahab gold ni wọ́n fi kọ́ sọ́mọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n á ní gbogbo sọ́mọ́ yìí etí kan ògùn jù الذي خلق سبع الذي خلق سبع سماوات طباقا òsì pé wọ́n dá sánmà yìí etí ilé wa gùn lé lọ gbogbo ẹ ṣe déédé ara wọn wọ́n ti lọ wọ́n lẹ́yìn sánmà ẹlẹ́ẹ̀keje ó wá kan yakut hamra yakut níbẹ̀ àpàdé ìyẹn lókè sánmà rẹ̀ kejì ó sì wá kan àgbàlá lúgbú omi wàbí iná sàmá ìsábà ilẹ̀ alhajjabi sábà sàhárá nínú omi ó kan àgbàlúgbú omi ó ṣẹ̀ṣẹ̀ wá kan open place tó jẹ́ kìkì ìmọ́lẹ̀ tọ́lọ̀ gbé sílẹ̀ ó wá kan ojú ojú fọ́ àjẹ́wà wọnà abṣùrọ̀ máa gẹ́gẹ́ bó ṣe wà ní àdéhùn ìmọ̀ràn bẹ̀rẹ̀ sẹ́sẹ̀ ọ̀dẹ̀ là àdùnmá. ọlọ́run bá rán wa létí bí àyà yìí pé kọ́lákọ̀ sábà àtàmàwá ó rán wa létí bẹ̀ pé ti bá pọ̀ níwọ̀n anáhà pọ̀bàkọ́ alá àbá àdìmọ̀ pàpà wíta wà lè ṣàfi kọ́lìkì ha kọ́lá ẹ̀ mo ṣe wá dá nǹkan tó tó báyìí tí ó sì ah ibẹ̀ yẹn fẹ́ mọ crack ọlọ́run kò ní ẹ tó bá sọ sẹ́ẹ̀lì tí ò tó báyìí sísan mọ̀ yóò lè fi à pé ẹ bírèzì ẹ inú sọ̀rọ̀ tó Kọ́lá kọ́ sàmà wá sí ẹgbẹ́ yìí àmàdé ń tàrọ̀. Kọ́lá ní kọ́lá kọ́ sàmà wá sí ẹgbẹ́ yìí àmàdé ń tàrọ̀ náà ọlọ́run dá sánmọ̀ tí ò lóko àwọn míì ní tó lóko ṣùgbọ́n tẹ́yìn ò lè rí ọlọ́run dá sánmọ̀ tí ò lóko àrùn náà kí n tẹ́lẹ̀ yẹni ò lóko ẹ̀yìn ẹ̀ wò àmọ́ sánmọ̀ tá a wá dá ẹ̀ ọlọ́run wa sọ ń bi pé mọ́ ń sàrọ́ fi khalqi rahmani ní tàbá. alfaut nípìnlẹ̀ òní àṣàkù ẹ̀kọ́ kí nǹkan ó break pé ẹ lè rí bì kan bẹ́ẹ̀ yá ó sì lu o ibi ìyá yá wà láì ṣùgbọ́n láì ẹni wọ́n rí sọ́mọ láti bí òkú sí sí ọlọ́run jẹ́ pé yọ wá pé perfection lọ́lọ́run fi dá sánmọ́ wípé tó bá yẹ pé làákàyè lásán la fẹ́ ni ó ti tó sọ ìdí mùsùlùmí pé a perfect dídá sánmọ́ má tààrọ fi kọ́lùkì rahman ní ìsàfáwó Ọ̀gbìn ìrẹ́ ìdájọ́ ọ̀lẹ́sẹ̀ ọ̀lẹ́sẹ̀ ọ̀lẹ́sẹ̀ harji ilbasa wọ́n ní àní tún ní because ibn abbas sọ pé fanzuru iléyà marratan ba'da marra máa wo gbogbo ìgbà bí ẹni tí ń wá bùkù rẹ̀ kò ní máa wo tó ó lójú ẹni tí ó ṣiṣẹ́ tán tó lè gbé kalẹ̀ báyìí pé ẹ máa tẹ́ẹ̀sẹ̀ ẹ̀ ẹ máa tẹ́ẹ̀sẹ̀ àwọn ní cyber wọ́n ṣe wọ́n build the network wọ́n ní ẹ̀yìn penetration tester olùmọ̀ tester tó bá ń tẹ́wárí kìíní kàǹkàǹkà káwọn lè rí ókè tó bá tó lẹ́mù kan wá rí àwọn èèyàn wọ́n yá ẹ̀wọ́n lọ́wọ́ àgbọ́n rẹ̀ wù ìwọ́lọ́wọ́ ní ah, káwù sánmọ̀ number of times tó bá rọ̀ wá lọ́rùn ẹ̀ ní rí ní bẹ́ẹ̀ àyàlùsà ọ̀hún ọ̀hún súnmọ̀ jẹ́ ìbátọ́rọ̀ kàrọ̀dẹ́yìn òun níbi ìgbà tó bá rọ̀ lọ́rùn. Yàmkọ́lù ilé ìkàlùbọ́sọ̀rọ̀ káàtì àmì. Ó rí pé ìgbà tó bá padà ìtìjú ló sọ pé, ẹwà lọ, ẹwà lọ mọ́ oríṣì kan ní sánmà, ìgbà tó bá náwọ́ wọ́n ni ẹgbàgbé kó jú ń dọ̀ yẹn. Ìtàkùn sí sánmà yìí. Allah kí lọ́lọ́run fẹ́ kámọ̀ nínú ayá ìzàkírù náà bí kò wáyé ọlọ́run wa lè ti pé ọba alágbára lọ níparí tí tó wà ní sọ́rọ̀ tìlùkùnmá ọlọ́run ni hádà kọlùkùn wá ìfàrú ní mọ́lá kọlùkùn lè rí nàmì ẹ̀yìn tí mi darí ẹsọ kẹ́lẹ̀ mi náà sọ tó dá tó dàgbà ẹ̀ abẹ́lọ́run kó má ṣe ọlọ́run kó má ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní adọ́rùn-ún ọ̀rọ̀ ọlọ́run kó ṣe wá lórí gbàgbọ́ látàyè ìgbàgbọ́ yẹn lọ́n jẹ́ agbèpàdé ọlọ́run láti ọ̀rọ̀ sọ̀rọ̀. ẹja ló fi lè rí because mo fẹ́ link láàrin àyà mo fẹ́ link láàrin àyà alẹ́ bí kọ́lọ́kọ́ sábà sàmáwá àti súnmọ́ lóṣè ìbàfọ́ sábà sẹ́yìn yẹn kọ́lọ́ lórí ẹ̀yà. abẹ́lẹ́ wọn bá wọn sá sọ ìtàlọ́nù ní wọ́n wọ́n láyé àti láti kẹ́yàmù. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Abani bi inshallah. Naam. Alaikum assalam. Naam. Ẹ dákun ẹ jẹ́ ká jókòó, àwa ọkùnrin, ẹ jẹ́ káwọn obìnrin máa ń ra ọkọjá sí ọkáwà tó kọjá náà.

ẹjọ́ effort mélòó la put níbi pé náfílà orú ní ẹ̀kọ́ rẹ káwọn èèyàn tó mọ̀ fún ọkọ̀ sí ó ti ń tán ní ìsìn náfílà orú ní sálámẹ́ta ajá méjì ẹgbẹ́ nílàrú ẹjẹ́ ìwàmọ́ nílà sí kọmọ kakúlà lánàá náà ní ìsìn mo rántí a gbọ́dọ̀ yẹn ká tó jẹun gbẹ̀sẹ̀ ti gbogbo ẹ̀ṣin mọ́ lọ oúnjẹ ló mọ́ parí kan ok pọ́ọ̀sì ní pé ó ní iná sílẹ̀ òru òní ó náà gbogbo sùn jí kíní kankanka gbogbo òkó ló ti òní náà ẹ̀yìn wàá ṣe tán pé ah, méjì lágbára mi ká wà ní méjì mẹ́ta náà pé nìyẹn wàá ti àkíní kan iná àti iná mẹ́ta so but nígbà tí teaching ẹ̀kọ́ fẹ̀ náà ló difficult wíkọ́ ìfẹ́lú mi láti sọ ó jẹ́ ká continue láti mọ enlighten àwọn inshallah Mo padà gbà èyí tó jẹ́ bídà yóò padà mọ tì wọ́n lójú sí à ní kò make sense bí àwọn tí ń jòkó lè sí wọ́n padà yóò kò make sense ah, kéèyàn kú ká sì mọ wẹ́rì pé àṣà jẹ náà ni yóò padà yé òní ní ìdí àdíyìí òní ní ìdí àyà kankan yóò fi clear pé eléyìí jẹ Islam ọlọ́wàá rẹ̀ ẹ̀tọ́ wá nírú bàbá fẹ́ pé àwọn ṣì ń wà nírú lẹ́wù yẹn wọ́n ti kaná fúlọ̀ orí èdè kí ni kò ṣe ó ti sún pẹ̀lú ọ̀nà nì wọ́n bá ti léèrè pé dákun kí ni wọ́n pè náà fúlọ̀ orí èdè ìwọ ka súnà fún wọn which is rákà mọ́kànlá bọ̀ tẹ́ ẹ̀ bá lè ṣe tó bẹ́ẹ̀ ẹ̀rọ àṣe ẹ̀lẹ́ṣe ìlágbára ní bàtà yẹ́ẹ̀ tó náà fúlọ̀ orí èdè nígbà tó wọn ẹ̀bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ torí mo rántí pé ìgbà tó yá gan wọn òwúlẹ̀ pẹ́ ìwé mọ́ àbí kí là padà ń ṣe oníkàlùkù ti kọ́pì ẹ̀ sílé yóò ti wá lẹ̀ ọmọ rẹ̀ tó wá kàwé nígbà nǹkan tó ní ṣé èèyàn lè ka nǹkan míì fún wọn tó bí èèyàn bá lẹ̀ mọ́ níbẹ̀ bẹ́ẹ̀ ni tí wọn bá máa kà tí wọn lè wo bẹ̀ tí wọn lè rákà mọ́kànlá òun náà ló tún kà lọ́la kílẹ̀ rí ẹ̀rí ànágbèsọ̀rọ̀ yìí ọ̀la ẹni ṣẹ̀kì ó rẹ̀ ní ó sì fa orí àwọn òsàtán ó sì fọ̀kọ́ ọkọ̀ ó sì báyìí fàálà òkè bí rúhú ààdà ilé ìlú sí wọ́n lè ṣe ẹ̀yìn ẹbí wọn ń kánú yàmpẹ̀fò ẹbí wọn tí wọ́n padà sọ pé bàrọ́jà wí láàrín lọ́lọ́wọ́ sọ so èèyàn lè kà bẹ́ẹ̀ mọ̀ pé ìgbà tó wá tó dọ̀là tó wá lọ sọ wọn ni ah, ìdáwùtà ló ń kà pé nígbà ní káwọn yìí nà ilé ìlú orí ìlú ẹ̀rọ ní ọ̀sẹ̀ ìdìfọ́ wa kó lágbára gan pé ànábì ìtumọ̀ sí rí ìṣàlá ọlọ́wà last question rí nìlà ẹgbẹ́ jẹ́ ìgbà. Now, another thing. Abdullahi Mubarak ní ọmọ wọn náà ni aslan ọmọ ẹ̀gbọ́n wọn ni ṣàgbọ́lá wọn bá sọ pé ṣúrí mọ́t àyẹ́kún ìmọ̀hátukún wàbánátukún wà àkọwátukún wàbánátukún wà àmátukún wà kọ̀ọ̀látukún wàbánátukún wàbánátukún ìbẹ̀rẹ̀ ànábì sọ pé àlàkọ́lá tó fi mọ́ngílá tó lè ohun àbúrò yéèyàn bí yéèyàn náà ni kìí ṣe street sista ṣe pé bàbá kan náà ló bí ìyá èèyàn àtòun ìyá kan náà ló bí ìyá èèyàn àtòun ìyá èèyàn náà ni wọ́n lè fọ́ kànyà wọ́n lè irú nǹkan tí ẹ̀ máa ń ṣe pẹ̀lú ọmọ Thank you.